ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run ọ̀pọ̀ ẹ̀yìn ọlá àti ìbà ni a fi fún ọlọ́run ọba tó pọ̀ ní ipá àti agbára ọba tó mọ òpin láti ìbẹ̀rẹ̀ ọba tí kìí sì ṣe ojúṣàjú ẹnikẹ́ni ọba tí a kò rí ṣùgbọ́n tó ń ṣe iṣẹ́ rírí inú ayé wa ọba yìí náà ni ẹni tó fún ìwà àti èmi olùfẹ́ mi ọ̀wọ́n ní àǹfààní àti oore ọ̀fẹ́ ńlá mìíràn láti jẹ́ ká tún rí ìmọ́lẹ̀ ọjọ́ òní láyọ̀ àti àlàáfíà jésù ẹ kú òwúrọ̀ olùfẹ́ èyí ni ọ̀rọ̀ àṣàrò àti àdúrà láti iléeṣẹ́ ìránṣẹ́ ilẹ̀ lérí ti ìmúpadàbọ̀sípò promise land restoration ministries fún ọjọ́ ajé ọjọ́ kẹtàlélógún oṣù kẹjọ ọdún 2021 àkórí ọ̀rọ̀ ìyànjú wa ti òwúrọ̀ yìí náà ni àkúnwọ́sílẹ̀ ìwọ̀n ìfifúnni rẹ ni yóò sọ bí ohun tí o rí gbà yóò ṣe tó apá kejì àkúnwọ́sílẹ̀ ìwọ̀n fífúnni rẹ òun náà ni yóò sọ bí ohun tí o rí gbà yóò ṣe tó apá kejì ẹ̀kọ́ kíkà wa lámú láti inú ìwé ìṣe àwọn àpọ́sítélì orí láti ẹsẹ̀ ọgbọ̀n dé ẹsẹ̀ ìkejìdínláàdọ́ta ìṣe àpọ́sítélì orí ẹsẹ̀ ọgbọ̀n dé ẹsẹ̀ kejìdínláàdọ́ta Cornelius sì dáhùn pé ní ìjẹrin mò ń ṣe àdúrà wákàtí kẹsàn-án ọjọ́ ní ilé mi títí di àkókò yìí sì wú ọkùnrin kan aláṣọ àlá dúró níwájú mi ó sì wí pé Corneliu a gbọ́ àdúrà rẹ ọrẹ àánú rẹ sì ti wà ní ìrántí níwájú Ọlọ́run ǹjẹ́ ránṣẹ́ lọ sí Jópa kí o sì pe Símónì wá ẹni tí àpèlé rẹ̀ ń jẹ́ Pétérù ó wọ̀ ní ilé Símónì aláwọlé tí òkun nígbà tí o bá dé yóò sọ̀rọ̀ fún ọ torí náà ni mo sì ti ránṣẹ́ sí ọ lójú kan náà ìwọ sì ṣe ohun tí o fi wá gbogbo wa pè níwájú ọlọ́run nísinsìnyí láti gbọ́ ohun gbogbo tí àpàláṣẹ fún ọ láti ọ̀dọ̀ ọlọ́run wá pétérò sì yẹ ẹnu rẹ̀ ó sì wí pé nítòótọ́ mo wòye pé ọlọ́run kì í ṣe ojúṣàájú ènìyàn ṣùgbọ́n ní gbogbo orílẹ̀-èdè ẹni tí ó bá bẹ̀rù rẹ̀ tí ó sì ń ṣiṣẹ́ òdodo ẹni ìtẹ́wọ́gbà ní lọ́dọ̀ rẹ̀ ọ̀rọ̀ tí ọlọ́run rán sí àwọn ọmọ ìsírẹ́lì nígbà tí ó wàásù àlàáfíà nípa jésù kristi òun olúwa ohun gbogbo ẹ̀yin náà mọ ọ̀rọ̀ náà tí a kéde rẹ̀ yíká gbogbo judea tí a bẹ̀rẹ̀ sí láti galili wá lẹ́yìn baptismu tí johannu wàásù rẹ̀ àní jésù ti nasareti bí ọlọ́run ti da ẹ̀mí mímọ́ àti agbára lé e lórí ẹni tí. Tí ó ń kiri ṣe oore ń ṣe dídá ara gbogbo àwọn tí èṣù ń pọ́n lójú nítorí ọlọ́run wà pẹ̀lú rẹ̀ àwa sì lé ẹlẹ́rìí gbogbo ohun tí ó ṣe ní ilẹ̀ àwọn júù àti ní jerusalemu ẹni tí wọ́n pa tí wọ́n sì fi gbé kọ́ sórí igi òun ni ọlọ́run jíǹde ní ìjọ́ kẹta ó sì fi hàn gbangba kì í ṣe fún gbogbo ènìyàn bí kò ṣe fún àwọn ẹlẹ́rìí tí a ti ọwọ́ ọlọ́run yàn tẹ́lẹ̀ fún àwa tí a bá jẹ tí a sì bá ọmọ lẹ́yìn ìgbà tí ó jíǹde kúrò nínú òkú ó sì pàṣẹ fún wa láti wàásù fún àwọn ènìyàn àti láti jẹ́rìí pé òun lè àti ọwọ́ ọlọ́run yàn ṣe onídàájọ́ ààyè àti òkú òun ni gbogbo àwọn wòlíì jẹ́rìí sí pé nípa orúkọ rẹ̀ ni ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ yóò rí ìmúkúrò ẹ̀ṣẹ̀ gbà bí pétérù sì ti ń sọ ọ̀rọ̀ wọ̀nyí lé ẹnu ẹ̀mí mímọ́ bà lé gbogbo àwọn tí ó gbọ́ ọ̀rọ̀ náà ẹnu sì ya àwọn onígbàgbọ́ ti ìkọlà iye àwọn tí ó bá pétérù wá nítorí tí ó tú ẹ̀bùn ẹ̀mí mímọ́ sórí àwọn kèfèrí pẹ̀lú nítorí wọ́n gbọ́ wọ́n ń fọ onírúurú èdè wọ́n sì yin ọlọ́run lógo mọ́dánù pétérù dáhùn wípé ẹnikẹ́ni ha lè ṣòfin omi kí a má baptisi àwọn wọ̀nyí tí wọ́n gba ẹ̀bùn ẹ̀mí mímọ́ bí àwa ó sì pàṣẹ kí a baptisi wọn ní orúkọ jésù kristi nígbà náà ni wọ́n bẹ̀ẹ́ kí ó dúró ní ìjọ mélòó kan kí olúwa kí ó bùkún fún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlá ẹ̀mí wa olùfẹ́ à ń tẹ̀síwájú lórí ẹ̀kọ́ wa pé báwo ni a ṣe lè fi fúnni tí yóò jẹ́ kí a rí àkúnwọ́sílẹ̀ gbà ní àná tí a bẹ̀rẹ̀ sí ẹ̀yin kan àwọn ará inú ayé tí ẹ̀ ń dá lẹ́jọ́ wọn ni wọ́n sàn jù yín lọ ní rere ṣíṣe ìṣe àpọ́sítélì orí kẹwàá ẹsẹ̀ kẹta kẹrìnlélọ́gbọ̀n sí ìkẹkàrúndínlógójì sọ fún wa wípé pétérù sì ya ẹnu rẹ̀ ó wípé nítòótọ́ mo wòye pé ọlọ́run kì í ṣe ojúṣàájú ènìyàn ṣùgbọ́n ní gbogbo orílẹ̀-èdè ẹni tí ó bá bẹ̀rù rẹ̀ tí ó sì ń ṣiṣẹ́ òdodo ẹni ìtẹ́wọ́gbà ní lọ́dọ̀ rẹ̀ ọlọ́run kì í ṣe ojúṣàájú ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá ń ṣe ohun tí ó tọ́ tí ó sì yẹ òun náà ni yóò ṣe ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run olùfẹ́ solomoni fún ọlọ́run ní ẹgbẹ̀rún ọrẹ ẹbọ sísun kì í ṣe pé ó nílò ohunkóhun láti gbà lọ́wọ́ ọlọ́run bí kò ṣe pé nítorí pé ó mọ rírì títóbi ọlọ́run nínú ayé rẹ̀ ọlọ́run sì wà fún solomoni ní ìwé sọ̀wédowó tí a kò kọ ìyì sí si pé ó fún un ní àkúnwọ́sílẹ̀ ọlọ́run béèrè lọ́wọ́ solomoni pé kí ni òun fẹ́ solomoni tí a ń wí yìí ó ti ń wẹ̀ nínú ìfòróróyàn ànípọ̀jù náà ní gbogbo ìgbà yìí èyí ni pé ó ti ní àkúnwọ́sílẹ̀ tẹ́lẹ̀ kókó kejì láti lè rí àkúnwọ́sílẹ̀ gbà o gbọ́dọ̀ máa mú ọrẹ tí ó ní í ṣe pẹ̀lú ìdámẹ́wàá rẹ wá fún ọlọ́run òfin láti ọ̀dọ̀ ọlọ́run ni èyí wípé kí o mú ìdá mẹ́wàá rẹ wá gẹ́gẹ́ bí a ti kọ sínú málákì orí kẹta ẹsẹ̀ ìkẹwàá bíbélì sọ pé o ní láti san ìdá mẹ́wàá rẹ tí í ṣe ìdá mẹ́wàá gbogbo ìmúpọ̀sí tí ọlọ́run bá fi fún ọ èyí ni pé gbogbo ohun tí ó bá tọ̀ wá pẹ̀lú ti inú ilé iṣẹ́ rẹ tí o ní pàápàá kì í ṣe kí o máa ṣe àṣàyàn èwo ni ó yẹ kí o san ìdá mẹ́wàá lé lórí àwọn kan wà tí wọn kì í san ìdá mẹ́wàá lórí ilé iṣẹ́ wọn àwáwí tí wọ́n sì máa ń wáwí ni wípé ṣe bí ilé iṣẹ́ ni kì í ṣe owó ti àdáni kíyèsí wípé o lè ní ìrírí àkúnwọ́sílẹ̀ ní apá ọ̀nà márùn-ún ní orí ibì kan ṣoṣo tí owó ń gbà wọlé fún ọ bí o bá ṣe ohun tí ó yẹ kí o ṣe èyí ni tí o bá san ìdá mẹ́wàá rẹ déédéé kókó kẹta mú ọrẹ ìdúpẹ́ rẹ wá ọlọ́run ti bùkún fún ọ o sì ní ìdí láti sọ pé ẹ ṣeun ní fífi ìmoore hàn fún dídáàbòbò ọ láti lè rí oṣù mìíràn olùfẹ́ kíyèsí wípé ojoojúmọ́ ni ó yẹ kí a máa fi ọpẹ́ fún ọlọ́run irú ọ̀rọ̀ ìdúpẹ́ báyìí a sì máa mú àkúnwọ́ sílẹ̀. wàá bá ẹni nínú ayé ẹni ṣùgbọ́n àwọn tí wọ́n bá ní ọkàn rere àwọn nìkan ni wọ́n lè ṣe irú ọrẹ báyìí nígbà tí mo bá wá ń rí ẹ̀yin tí ẹ̀ ń bojú wẹ̀yìn tí ẹ kò ṣe ohun tí ó yẹ ó máa ń dùn mí fún yín torí pé mo mọ̀ wípé ẹ̀ ń pàdánù ohun púpọ̀ tí ẹ kò sì mọ̀ ọlọ́run tí ó rí ohun tí àwọn tí wọ́n ń fi ìdákẹ́jẹ́jẹ́ mú ọrẹ wá fún un ní ìkọ̀kọ̀ ń ṣe yóò máa san fún wọn ní gbangba èyí sì ni èrè wọn tí a máa ń rí nígbà tí ìbùkún wọn bá fi ara hàn ọ̀kọ́rọ̀ kẹrin mú ọrẹ irúgbìn rẹ wá olùfẹ́ ǹjẹ́ ìwọ rí àgbẹ̀ kan tí ó jẹ gbogbo èso ìkórè rẹ̀ lẹ́yìn tí ó kórè tán bí? bí ó bá jẹ gbogbo ìkórè rẹ̀ kí ni yóò tún fi fúrúgbìn bí ó bá di àkókò ìkórè mìíràn? ọ̀pọ̀ yín òun náà ni ẹ máa ń wo ọwọ́ mọ́ owó tí kìí ṣe tìyín tí ẹ kó sí inú ibi ìfowópamọ́sí yín èyí tí í ṣe owó ti ọlọ́run ọ̀pọ̀ yín sì ni ẹ ń lo owó tí ó yẹ kí ẹ lò fún a tí ẹ ń lò ó sí orí b tí kò sì yanjú ìṣòro yín mo fẹ́ kí ẹ kíyèsí wípé ohun tí ẹ bá fi fún ọlọ́run àti àwọn ẹlòmíràn òun náà ni ó máa ń mú ìbùkún wá fún yín kì í ṣe èyí tí ẹ fi fún àwọn ọmọ yín wọn ni ó yẹ kí o sì wáá bi ara léèrè wípé ǹjẹ́ o yẹ nítòótọ́ fún irú àkúnwọ́sílẹ̀ tí ò ń béèrè fún yìí bí? ìgbésẹ̀ karùn-ún ohun tí a gbọ́dọ̀ ṣe kí a tó lè ní ìmú àkúnwọ́sílẹ̀ mú owó ọrẹ rẹ wá bí o bá ti ń bọ̀ sí ilé ọlọ́run ní gbogbo ìgbà ǹjẹ́ nínú gbogbo ìsìn ni o ti máa ń dá ọrẹ bí olùfẹ́ má ṣe lọ sí ilé ọlọ́run ní ọwọ́ fìfo láì mú ọrẹ dání lọ tọ́jú ọrẹ tí ó jọjú láti fi fún ọlọ́run àyàfi bí ó bá jẹ́ wípé o ṣe aláìní ọlọ́run yóò sì mòye pé o kò ní ni kò jẹ́ kí o mú ọrẹ wá fún gbogbo ohun tí o bá fẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ti pèsè irúgbìn fún ọ tí o ní láti fún kí o bá lè rí ìkórè ohun tí òun fẹ́ náà gbà ṣùgbọ́n bí o kò bá ní irúgbìn láti fún ǹjẹ́ ṣe ìlérí níwájú ọlọ́run gẹ́gẹ́ bí hannah ti ṣe nígbà tí ó lọ sí shilo láti lọ gbàdúrà fún ọmọ tí ó ń fẹ́ lọ́lọ́ ọlọ́run ìgbésẹ̀ kẹfà tí a gbọ́dọ̀ gbé ohun tí a ní láti ṣe fún àkúnwọ́sílẹ̀ mú ọrẹ wòlíì wá ó ní ohun tí à ń pè ní ìbùkún láti ọ̀dọ̀ bàbá wa isaki ó ti jẹ́ alábùkún fún ọlọ́run ti bùkún fún un ṣùgbọ́n nígbà tí ó kan àti súre fún ìsọ̀ ọmọ rẹ̀ ó béèrè fún ohun kan lọ́wọ́ rẹ̀ kí òun bá lè súre fún un olùfẹ́ ní láti kọ́kọ́ jẹ́ alábùkún fún sí bàbá rẹ̀ náà kí ó tó di pé yóò wá súre fún ọ ṣùgbọ́n ìwà ìka inú ọkàn àwọn ènìyàn kò ní jẹ́ kí wọ́n fi fún ni olùfẹ́ ó yẹ kí ìfifúnni rẹ kí ó jẹ́ èyí tí yóò bu ọlá àti ọ̀wọ̀ fún bàbá rẹ̀ kí o sì rí gẹ́gẹ́ bí àǹfààní láti lè máa ṣe eléyìí irú àwọn ìṣe wọ̀nyí òun náà ni ó máa ń mú ìbùkún ńlá wá sí inú ayé ẹni ọlọ́run so èlíṣà pọ̀ mọ́ ìfòróróyàn tí ó wà láyé èlíjà nítorí wípé ó ṣiṣẹ́ sin èlíjà bí o bá jẹ́ pé lọ́kàn rẹ o kò ran olórí ìjọ rẹ lọ́wọ́ nígbà tí ó nílò ìrànlọ́wọ́ bẹ́ẹ̀ ni o kò gbàdúrà fún un ǹjẹ́ báwo ni o ṣe lérò wípé o lè sopọ̀ mọ́ ìfòróróyàn tí ń bẹ nínú ayé rẹ olùfẹ́ ìgbésẹ̀ keje ohun tí a gbọ́dọ̀ ṣe kí a bàa ní àkúnwọ́sílẹ̀ má ṣe dáwọ́ ìfifúnni dúró gbogbo àǹfààní tí o bá ní láti fifúnni mú un lò dáadáa máa rí ìfifúnni gẹ́gẹ́ bí àǹfààní ńlá bíbélì wípé ní àkókò tí ó tọ́ ìbùkún ohun tí o ṣe náà yóò dé wá bá ọ gbogbo àǹfààní tí o bá ní tàbí tí o bá rí láti lè jẹ́ alábùkún fún fún ẹnìkan lò ó kí o sì máa ṣe é léraléra olùfẹ́ bí o bá ti ṣe gbogbo ìwọ̀nyí mọ̀ wípé àkúnwọ́sílẹ̀ yóò wá di ohun tí o kò ní láti máa yọnu nípa rẹ̀ mọ́ láyé rẹ torí pé gbogbo ìṣe tí o ṣe wọ̀nyí yóò máa fọ àkúnwọ́ sílẹ̀ náà wá sínú ayé rẹ lọ́fẹ̀ẹ́ ǹjẹ́ ọkàn rere tí o wá nílò láti lè ṣe nǹkan wọ̀nyí mo gbàdúrà pé ọlọ́run yóò fi fún ọ ní orúkọ jésù kristi olúwa wa àmín gba àwọn àdúrà wọ̀nyí olùfẹ́ àdúrà àkọ́kọ́ bàbá mi àti ọlọ́run mi ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kí ìkórè mi farahàn nípa iná ní orúkọ jésù àdúrà kejì ọlọ́run ní orúkọ tí ó ga ju gbogbo orúkọ lọ olúwa o ẹ jọ̀wọ́ ẹ dìde nítorí mi kí ẹ sì bùkún fún mi ní orúkọ jésù àdúrà kẹta bàbá mi àti ọlọ́run mi ohun gbogbo tí ayé ti kéde wípé kò lè ṣeé ṣe nínú ayé mi ẹ jọ̀wọ́ ẹ wá mú kí wọ́n ṣẹlẹ̀ ní ọ̀pọ̀ yanturu ní orúkọ jésù ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ tí ò ní mo sọ ọ́ tẹ́lẹ̀ sínú ayé rẹ wípé ọlọ́run yóò gbé ọ ga tayọ òṣì yóò gbé ọ ga tayọ àìní bẹ́ẹ̀ ni yóò gbé ọ ga tayọ àwọn ọ̀tá rẹ ní orúkọ ńlá jésù kristi olúwa wa àmín èmi ni ọ̀rẹ́ yín nínú olúwa olùṣọ́ àgùntàn ṣèyí ogun ọ̀run yín ká jẹ̀bi ọ̀ràn yìí yìí ṣe ọ́ ní àǹfààní olùfẹ́ tí o sì jẹ́ alábùkún fún nípa rẹ̀ tí o sì wá ń fẹ́ láti darapọ̀ mọ́ láti bá wa jọ́sìn ní ilé ìjọsìn wa kí o bá lè máa dàgbà sí nínú ìmọ̀ ọ̀rọ̀ ọlọ́run àti ohun tí í ṣe ti ẹ̀mí ilé ìjọsìn wa náà ni promise land restoration ministries èyí tí ó kalẹ̀ sí plot seventeen aminu jinadu close by jimoh odutola street off erikmo road Surulere a máa ń ṣe ìsìn méjì ní ọjọ́ ìsinmi ìsìn àkọ́kọ́ máa ń wáyé ní aago méje sí aago mẹ́sàn-án òwúrọ̀ nígbà tí tẹ́lẹ̀ kejì máa ń wáyé ní aago mẹ́sàn-án àbọ̀ sí aago mọ́kànlá àbọ̀ òwúrọ̀ àdúrà mi pé bí o ti ń pinnu àdìrà kò máa ń ìsìn ọlọ́run yóò bá pọ̀rẹ̀ ní ọ̀nà ìyanu yóò sọ gbogbo òkè tí ìrò ayé rẹ yóò sọ di pẹ̀tẹ́lẹ̀ ìgbẹ́yẹ̀ yóò sì wá fi ògo fún orúkọ rẹ̀ ní orúkọ jésù kristu olúwa wa àmín ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run hallelujah.